Tàwa bàbí ìdára ní A tó láàrin ga nínú àánú rẹ̀ àwọn tá a bẹ̀rẹ̀ ẹ̀rọ jẹ́ ẹ̀. ọlọ́run ọba bọ́lá ìjàmbá abánúgbà náà orin náà àgbàlùkà náà dáadáa náà ọlọ́run kó já ní ọlọ́run kọjọ́ ọ̀dẹ̀kùn ìwájú fún jẹ́ inú àwọn ará òṣìṣẹ́ ìrìnàmọ́ ní àwọn òṣìṣẹ́ ìrìnàmọ́ adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bọ̀ wa tó dà lẹ́gà lẹ́ẹ̀kan sí ọlọ́ọ̀pọ̀jọ pẹ́ wa ọlọ́ọ̀pọ̀jọ ẹ̀yìn wa ọlọ́ọ̀pọ̀ wọlé ìlú rẹ̀ pẹ̀lú wájú fún gẹ̀ dáadáa ní oṣù àgbáríkà yìí ọlọ́ọ̀bọ̀ wa tó dà lẹ́gà wá fẹ́ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ táwọn kọ́ nínú tó rà yìí ọlọ́ọ̀ni alámúdárọ̀ إلى الذين أنهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتنادون في والعدوان ومعصية الرسول وإلا ذلك ويقولون في tọ́lá rẹ̀ ni ó ní àlámújárọ̀ tẹ́lí ní ìdí lárúbáwá jẹ́nu bẹ́rọ̀ ká kí ló lọ rí yàtọ̀. ṣùgbọ́n ní ìdí lárúbáwá. ọ̀há mẹ́ta mẹ́ta wọ́n ti yàgò sí wa. wọ́n a máa pè kan ní rọ̀há ayélujára sọ̀rọ̀ yíyá rọ̀há olùkọ́ rọ̀há ìlú àmàlà olùkọ́ rọ̀há ìlú ìtara olùyà. rọ̀há mi ìlú bẹ́ẹ̀ rọ̀há ìlú ìyá ni wọ́n bá ní ndị ọrụ ihe wọn lórí wọn. sálàyé ọrụ ihe nígbà tí anábì wa ọrụ ihe lóko kí lọ́dọ̀ ń bàbá ihe ọrụ lọ́dọ̀ ń. ìrora yóò tó kú sọ fún rẹ̀ ń kéré bàbá mi. èmi ọmọ rẹ rọ àìsù àhádà àtàrọ dáúdà bá mo rí ìràwọ̀ mọ́kànlá wàṣánúbà mo yọrùn wà nàpọ̀ márùn mo rí oṣù pa rọ àìsù rọrùn mo rí mọ́lá ìjà mo rí balẹ̀ mo rí mọ́ mo lára bí ọ̀bá wa yọ dáadáa kí ni mo gbọ́ yòówó. yàrá àbíbẹ̀kọ tó bá lè ké mi mú mi má lọ àrùn àbíbẹ̀kọ ọ̀dà yà mọ̀ nílẹ̀ àti ní àwọn ìmúlẹ̀ àti ní àtàwọn. ilé ọmọ mi mo lálàá mi lójú ra wípé ìlú mọ̀ náà ní ìlú. الحلية حجمنا رؤى لا تسع هون العلمية رؤى تقل كما لم يعلم أمة يمسكون مرقى العين بالزيت من أن رؤى اليقينية قل يا رؤيت الله أدبار كل شيء رأيت الله أكبر كل شيء محاولة وأكثر kí ni mara ara ìlú wa mọ́tò ọlọgwụ kò yí ọlọ́run àìní lọ́dọ̀ láyé kò yé nínú ó mọ̀ pé ọ àti nínú ìrọ̀ àjù àyíkùtù lọ́ha àyẹ̀kọ́tù ànà mo mọ̀ dájú pé ọlọ́run kò na tọ́lá àtibárọ̀ kò àbẹ́yìn àtibárọ̀ رأيت الله أكبر ولا تقول لك تقول لك يقول لك كل يوم رأيت الله أكبر كل شيء رأيت الله أكبر كل شيء أسرار كل شيء كله غلط محاولة لا ترى أبلا وأبلا فأكثرهم جنودا طبعا كل أمور torí pé ọlọ́wọ́ bọ́ ọba tó láàrin ká kò ní ìjókòó àwọn èèyàn jọ kó tó wa kó tó lọ́mọ ogun ọmọ ogun àbí lọ́mọ ogun máa àbí ọ̀la ní ọmọ ogun rẹ̀ lórí àbí ọ̀nà tó fáánù bọ́yá fọ́dà ohun tó fáánù wà hún lọ́wọ́ ọmọ ogun ọlọ́wọ́ bá pọ̀ àbí alámùsàrọ̀ gáyífà fàyàlà ọ̀rọ̀ ní ẹ̀yìn olùgbàdó olóòrò ìkòrò ní mọ́tàlọ́ ìkòrò ní mọ́tàlọ́ yàrá ìkòrò ìrìnlẹ̀ àdúgbòm jùlọ ọdún. فأرسلنا إليها على على عليهم فأرسلنا عليهم ريحا وجنودا لم ترها. أرى أن هذه تتابع الحج مرة أخرى. سلام عليك يا مسلمين náà bá bọ́ra àwọn ọjọ́ pẹ̀lú iná àwọn ọmọ ẹ̀ ọlọ́dún ìgbà táwọn ọlọ́run ọ̀rọ̀ àtọ́rọ̀ àrẹ ga dáhà dára fún wọn àrùbá yìí ààrẹ yìí wọn ní atẹ́kùnlá ló pàdé wọ́n ti fún òun ìjà àtàwọn ọmọ ẹ̀yọ́ kẹ́yìn wí. ọgbọ́n ọlọ́run ọba kọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ gbogbo ọlọ́run atẹ́kùn ọmọ ọmọ rẹ̀ ní onímọ̀

yẹn náà dẹ́bẹ̀ nù àgbọ̀hánì tọ́ka lórí yẹn ní pé kó ń jà lẹ́sì ẹni àwọn yàrá ọ̀nà àwọn òwúrọ̀ ẹ̀. ọlọ́ọ̀ni nínú èròǹgbà àti wọn àti ọ̀kan wọn lórí ọ̀hán ìmọ̀ àtọ̀lù yà tẹ̀lé ní ẹ̀bá wọn lọ lọ́wọ́ àmọ́dájú wọn lọ́wọ́ àti àgbàdo ọ̀sìn wọn ní gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. يرون Ìgbàwọ̀ náà mọ ọba tó láàárẹ̀ gá sáàtì àṣìyà àmàkalẹ̀ dáadáa àyè náà ọ̀nà amòkótúmọ́. Kò yé gbélé ìwọ̀n bá yé pọ̀lọ́pọ̀ ní ìlú ìyé lọ. Tọ́ba yé bẹ̀ tọ́ba yé bẹ̀ àbí ilẹ̀ yìí. dọ̀háwò ọ̀yẹ̀ ká ti sọ́lá ní ìgbà sọ́lá dọ̀háwò á ní ìlẹ̀ tó rọ́nà ẹ̀míyà àbá ní ìlíyà ní táà ní ọ̀gá ní ìlú dọ̀háwò ẹ̀míyà ní ìlú mo sọ́dọ̀ ìwé ìlíyà èmi sí ìtọ́jú ó yìí mẹ́ta lọ ó yìí mẹ́ta lọ.

arimọ́dé àbí ara abdulayi ewolo ẹ̀mí àti ajẹ́pẹ́ ìfàkùrà tọ́ba ayébẹ̀ ẹ̀ máa jẹ́ apẹ́ẹ́mẹ́ ẹ̀mí àti o alámúgbàrà ọ̀yà alámúhàlà kéde bí wọ́n wọ̀ báyìí tó tó tóbi alámúgbàrà ìlàyà bíi nà nùhùn àánì ìnàdẹ̀wá tó wà máa pẹ́lẹ́ yíyà tó fi alámúgbàrà. anàlọ́ha eléyìí alámúdàrú ìláwá lò ajẹ́pẹ́pẹ́ wò ó sì rọ̀ ha gbogbo káàtà sáárà ní gbogbo sàràjà òye òun náà lọ́dà eyín tó bùkátà sáárà tó ti náà lọ. sọ́ọ̀bù yẹn ọ̀rẹ́ ìdí náà lọ́dà. ألم تر إلى الذين نهوا عن النجوى àwọn tí a kọ̀ fún nípa ànìyànjẹ́wà ànìyànjẹ́wà lọ́rọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ a kọ̀ fún wọn nípa rẹ̀ tí wọ́n rò lé sí wọn tí ọ̀rọ̀ kan wà tó rò ní wọn àti ìwọlé. àwọn àfọwọ́lẹ́tọ̀ sí wọ́n wá ní èyí ṣe tí ọlọ́wọ́ bá fi mú ayé àdéhùn ní ló ń fà tí ọlọ́wọ́ bá fi pọ̀ nípa àyìnbí wá sí sọ̀rọ̀. alámùtàrà ìlàládé nànú àyìn ìyáléwá ìgbàgbà máa ń ṣẹlẹ̀ ní nàìjíríà nígbà yà ní lọ́wọ́ nígbà tí àti ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní yàrá yọ̀rọ̀ àwọn èèyàn tó ń gbòòrò ní tẹ̀lé wọn tọ́ba tẹ̀lé wọn lọ́wọ́ àwọn olùdókòwò tí wọ́n wá lójú ogun bẹ́ẹ̀ tó bá kù sí e tó fi pẹ́ díẹ̀ àwọn àdàwọ̀ wí ìṣòro lọ́sí ọwọ́ àkọ́kọ́ra àwọn ọ̀dọ́ tí wọ́n ti rí ìṣòro náà ti mọ̀ wọ́n wà kọ́ra àwọn ọ̀dọ́ sí ilé lọ́wọ́ wọ́n wà máa sọ̀rọ̀ tó ń sì mú fámìlì rẹ̀ kan tó tẹ̀lé wọn lọ wọ́n wà máa sọ̀rọ̀ ẹ̀rọ àti tíyàn bá àwọn èèyàn kan èèyàn kan èèyàn kan ó yìí máa yẹ bọ́ọ̀lù bá alẹ́ pẹ̀lú kó ti ti kò ti problem ogun lọ́lọ́ àwọn kan wá kọjá wọn sọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ pa kí ni yọ̀ọ́ mọ̀ ń sọ̀rọ̀ náà láì fọ́ wa àbí ìkọ́jú nàìjíríà tó wọ́n pé ó ti kú ní àdúgbò yìí. ìgbà míì bí nà ọ̀bá jẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá ní ìrìnàjò ìyá tí wọ́n bá rí lóṣù tó ti sàmọ̀ lọ sọ̀rọ̀ àwọn olóyún lóṣù tó wọ́n máa bù wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni kí wọ́n rọ̀ tètè àwọn ìyàwó ilé yóò pa ni kò ní ní ìgbà àdánù gbọ́dọ̀ gbà fún mi. nítorí bẹ́ẹ̀ ọlọ́run wá ń rí sí wọn àbúrò máa sọ̀rọ̀ kélékélé náà yóò sọ ọ́ dẹ́yà bá a tún lè ṣe báyọ̀ lórí ọ̀rọ̀. ألم تر إلى الذين نهوا عن النجوى ọlọ́wọ́ àkọ́kùn wọn nípa mímọ̀ sọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́. ìjọba lọ́wọ́ bá ṣe kọ́ wọn lọ́wọ́ bá sọ jẹ́ tó mọ̀ yá owó lónà ní máa òun àìmáàlú. ìjọba òun kọ̀ fún wọn nípa rẹ̀ wọ́n ti padà jẹ wọn. yàwó nílẹ̀ àwọn ọ̀tọ́ ọlọ́run àwọn apààyàn wọ́n yìí wá pàdé ìdájú àwọn ànábì ọlọ́run àwọn kan. lẹ́nu ara wọn ọlọ́run àyè ń tán wọ́n padà yá àwọn ànábì ọlọ́run káwọn ẹgbẹ́ pàmò ọlọ́run yìí kú wọn sí wọn wá pàdé ìwà pàmò. ọ̀tá ọlọ́run yà ló. ثم يعودون إيمانه ويبنى يبنى يونا yatanájáúnà bil ismi báwọn bá wá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onú ọmọ sọ̀rọ̀ wọn àtọ́rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́wájú ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ ló ń pa ọ̀rọ̀ ló ń bàjẹ́ ni wọ́n ti kọjá là lórí ẹni wọ́n jẹ́ bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe dá ọ̀dálẹ̀ ọ̀yá ta ni ajá ọ̀nà bẹ́ẹ̀ bá ní wọn tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ tí wọ́n ti ṣe ń ṣe ọlọ́run àníbọ̀ kọ́mọ́ bẹ́ẹ̀ ni yọ àtẹ̀lẹ́ ọlọ́run ti yàtà náà jáwọ́ náà lè lè ní sílẹ̀ bí wọn bá ń sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ wọn mọ sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ kó yé dání wáyé òwúwáàlì orí ọ̀pá orí ìkọjá àlà ló dálé lórí ọlọ́run wá ní wọn máa fi abẹ ọ̀dún orí orí bí wọn ṣe àná ìgbà yìí. kí ló dé wọn bá ń sọ̀rọ̀ ló máa ṣe àná òun gbé ó rẹ̀. tẹ́lẹ̀ yìí máa ṣe àtẹ́jú náà ẹ̀sẹ̀ àbí ẹ̀sẹ̀ ní àbí ó lè mọ̀ nígbà yà. ẹ mọ̀ bọ́yà ń mi yé ó ní wáyà gà náà jáwé náà lè sí ní gbogbo wọn náà yẹ pátápátá. ọ̀tá máa fi kí ló yẹ tọ́lọ̀ wọn bá da sọ lọ́tọ̀ nínú bí dáa fi ti àgbà kò ní ìyàwó wọn ní pé sábà bàtà ní ìyàwó kò sí nù kúrò àná kí ló tọ́lọ̀ wọn fi sọ yìí kí ni wọn ṣe àná bìí tọ́ka mi rẹ̀ kọ́ ma rẹ̀ ó tún wá da sọ tẹ́lẹ̀ bá a máa gbé ọ̀ràn special bó ti ẹ̀ ní kó wọlé sílẹ̀ gbogbo àwọn akáwọn àtọ̀rẹ̀ ti fún ẹ̀ máa tẹ̀lé ìgbà. كما تلفون كل مرة أو ينمي عجا أو ينمي عجا ينمي شرطون نقول ولا يدلو فبعد ما بدل ولا يدلو Gracias. tó gbèsè lọ́lẹ̀ yìí àwọn tó ti wọ́n ti sọ nígbà tó yẹ pẹ́lú nàìjíríà ìlú àdára dá yín ẹni bò ní ìlú ìlànà ẹni bò. àdìbàdà ẹ dáhùn kí ló sọ ara tí kọ́ mọ́tò àjọ ẹ̀ fúnfẹ́ jẹ̀ sẹ́ni tó wá ní kọ́mọ́tàlá ni wọ́n bá lọ sẹ́ni tó fẹ́ lè máa wọ́n ti àtẹ̀wé lè lè. Ee ní àdúgbò náà wọ́n máa ń gbà ṣe wọ́n ìdá máa ń fọ́lá àdúgbò ẹ̀ ṣe wọ́n sì ní wọn wọ́n máa ń máa ń fẹ́ dáadé tó lè ló máa tọ̀. Bẹ́ẹ̀ni sọ́ọ̀bù, ẹgbẹ́ bá rẹ gbàdọ̀ kọ̀ mọ́tò. Dáadáa dá ìwá pọ̀ kò sí gbogbo àwọn sáìsì àwọn kẹfẹ́ bá jẹ́ àrìnká àgbèrè ní àwọn ìmọ̀ jàrá àwọn wà lọ́dọ̀ àjẹ́ àgbọ̀ sí ní àtúmọ̀ ọmọ rẹ̀ yìí ẹ bá ti lè rí àwọn àdìgbà náà wọ́n wà lọ wá tàbí kọ́mọ́sálásì wọ́n wà á wọ́n gbà lọ́ba rẹ̀ alẹ́ ní bàtà rẹ̀ bí ewu rẹ̀ àkàrà ń wọ̀ dálẹ̀ tẹ bá wọn ẹ bá náà ìdòdò tẹ ẹrù ní ní ẹ̀jẹ̀ ẹrù tó ń mú wọ́n mi ní kékeré wá dì mọ́ lọ́nà. wọ́n ní mọ́ nílùú lọ́nà ìdókòwò. nígbà táwọn àlùmí àwọn àwọn àkùnrin. alára tó a. nígbà tí àwọn òṣèlú ti máa ń bẹ̀rẹ̀. nígbà yàrá àwọn ọ̀gá ti bá ti tẹ̀ lọ ní wájú ẹni báyìí láàrin ìgbìmọ̀ ní ẹ ti náà ìdílé gbóná. mọ ní akọ èyí tọ́lọ́ ní olùgbé ni mọ́mọ́ àwọn aláàbò yọrọ àwọn bá mi lé bẹ́ẹ̀ bá mi ní ọmọ jẹ àwọn gbogbo lọ. ẹlọ́rọ̀ para yìí ẹbí mi ni mo fẹ́ fi ayé ìṣe. inú wọn bẹ̀rẹ̀ ní ìṣèlú lọ́dún máa rọ̀ wọ́n ti wá parí ayé láti gbà mí. àdéhùn bí àgìrì ọ̀pá wọ́n wọ̀ ní kọ̀ọ̀kan wọ́n wọ̀ kọ̀ọ̀kan tó a máa bọ̀ lóhùn ní ọdún ẹni wọn ìgbà tó wù wọn wọn àti ìgbà wọn àwọn ọmọ bọ̀ wọn àwọn àkọ́kọ́ lẹ́bàá ti fún alówó olówó àyè kò sẹ́ni àyèpá kò sẹ́ni wọn ti lè sáláàdì kí làwọn bá dára yẹ ọ̀rọ̀ ọdúnmọ̀ mú ọ̀dọ́ náà ti fẹ́ fẹ́ fẹ́ fẹ́ lọ́dọ̀ tó lọ́dún méjì méjì fẹ́. tí wàá jẹ jẹ ń bẹ wọn bá ti lọ ọgbìn ní à ń ti ní àwọn àgbẹ̀ wọn pọ̀ dákúrú láti àbí nínú ìyá rẹ̀ ọlọ́mọdé àgọ́ wọ́n ti bí ìmáàmù yẹn o tòbúdò ògùn ní o tòbúdò ògùn ẹ wá wọ ẹ ní ayọ́ kẹ́ ìmáàmù ẹ wá jó pé ọlọ́ àmà àmà yé kí wà ní ìdílé wa ẹ lọ àmà àbí wọ́n jọ àmà ní ọ̀dọ́ náà ẹ mọ́ sàbùdì ẹjọ́ ara àpárí ààrẹ rẹ̀ ẹ mọ́ sàbùdì ẹjọ́ orí ààrẹ ẹ̀sọ́ rí àmà àpá àlà bàbá yẹn ní ọjọ́ kan mo gbé òkú yìí rà ìgbà tí ẹ bá wò dá ní ìdílé tí yẹn ní wọ́n lọ ní ìdarí bẹ́ẹ̀ ilé ní bẹ́ẹ̀ tó wù ú èrò bẹ́ẹ̀ méjì ní èrò tó kọ kí o lẹ́yìn rẹ̀ ti wá kó lẹ́yìn rẹ̀ pé rárá jọ́nà wà láì wò wò. Ah! ó sì kéde mo gbé tí a lè sọ̀rọ̀ àná àbí sọ̀tápà àbí nàdó. ó lérè wípé mo tara dàbò tẹ́lẹ̀ mi ò dé ah, àrùn pé mo máa ń kí lẹ́yìn mọ́ ẹni mo tó kí lẹ́yìn rẹ̀ eléyìí ẹ̀bẹ̀ ni owó kí wọ́n lè rí lórí ọ̀gbìn ìjọba wa ti ní àná àgbáwá tó bá ti lẹ́yìn náà lọ́wọ́ kú báyìí sẹ́mi à ń lọ ọ̀rọ̀ ìmọ̀ nìkan mi dá ìmọ̀ nìkan mi dá eléyìí ní méjì ìpàjà ìjọra ìpàjọ ajálámà sí ìfò wọ́n rò pé mo yẹ lọ́sílẹ̀ àìkú tó rò bíbí pé lẹ́mi àná ní ìmọ̀ nìkan mi dá bó ṣe tún ìdáhùn. Mo ti mọ̀ ní ẹ̀gbọ́n sẹ́ni aláwọ̀ lòun sábìlà lòun sábìlà lòun sábìlà lòun àmọ́ wọlé. tí bá ti kó wọ́n náà máa kú lẹ́yìn rẹ̀. bóyá bá wa àjọyọ̀ tí wọ́n ta ìtara nù kó dáa ló kó nínú mọ́sálásí ìgbà àdúgbò bóyá lọ́wọ́ lẹ̀. ṣùgbọ́n yẹn òun kíkẹ́ ẹ̀ sókè yìí ọlọ́run lórí tó bá ti rú àwọn ọmọ ẹ̀ wọ́n rí ẹ̀yìn ní

ló ti máa ti dá ẹjọ́ ẹ̀sìn lọ. Ẹ̀wọ̀n àyè ní àyè àyè sáàmù pàdé. Kò sí

nígbà tí wọ́n ń ta wọ́n ń bí wọ́n ń tura dáadáa. eré ẹ̀ lọ́wọ́ bàbá yà á rí kò wá tẹ́lẹ̀ kan táàdé tó fi máa sọ̀rọ̀ tó máa lọ́rọ̀ kan ní òní onímọ̀ ọgbọ́ ni ẹgbẹ́jọ yí akẹ́nìkan ni yọ́ má jọpọ̀ lórí bẹ́ẹ̀dì rẹ̀ lọ́gbẹ̀dẹ̀ ìgbà rẹ̀ tó máa sọ pé ìdí bá nínú àkọ́rá ni mo aláàdì gbàgbé aláàdì ìdí bá nílẹ̀ nínú ara mi gbàgbé aláàdì ìdí ò bá ti nílò aláàdì mọ̀ bí kí ní ọmọ rẹ̀ lóṣù. ẹ má ẹni kánú yóò gbọ́dọ̀ dẹ́rù ẹ̀wò aláàdì ìdí ìmọ̀ anábì ọlọ́run fún mi lálùkọ́ àmì ní tó ṣe ní ìdílé ọlọ́run yìí wọ́n lè rú ní bá sọ fún ilé haramu ní ṣe sálùkọ́ àmì haramu tí bá sọ fún pé wọ́n lè gàn déédéé tí bá ní àlàyé lè gàn déédéé nítorí nǹkan ní sọ̀rọ̀ wà máa yàn lóko àmì haramu ní wàyí làwà àyàwó akọ àwọn ìyàwó yàtọ̀ náà jáwó náà. Bí ẹni tí wọ́n ti ń jẹ̀wá àyè wọn máa ń ṣe àti ìrọ̀lẹ́ bá anábì bá wá sọ̀rọ̀ tán tá anábì bá wá mú ìlànà wá tán tá anábì bá wá ṣàlàyé òun ẹni náà wọ́n wá máa sọ̀rọ̀ lórí ìyàrá rẹ̀. ìdáhùn ẹni náà kókò tó kún làǹdà wọn àmọ́ sọ̀rọ̀. wà ìzà àjà òwúrọ̀. àjà òwúrọ̀ náà làwọn olóhàjì ń bá ìlú wọ́n yà fún ọdún náà ní ìlú. aláwọ̀ ọba tó láàrẹ́ ga oníwà ìdájá òúṣà nígbà táwọn ọlọ́rọ̀ sí yàwó ní gbogbo ìná bá wá bàrẹ̀ ànínáwì àyíyá òúṣà wọ́n mọ̀ wá sí ọ máa lábúrú àyíyí kàbí ìlànà pẹ̀lú tọ́nà ọ̀rọ̀ sí ọ ah, yàwó ní gbogbo ẹ̀ ẹ máa rọ̀ wọ́n mẹ́ta lẹ́yìn وأنا السلام السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله ألميذ الإمام مسلم السلام عليك نيجي أنت مولاي اليوم بيجيك السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله إنت اللي فلو مقاوم فلو مقاوم يقول فلو يجي عليه زمن كان السلام عليك يا رسول الله ذلك بعد ضرورة yà bá ma sọ pé ọmọ àtàlá àtàlá ni. kọ́ ọ̀sán kó pe láàmù dáadáa kọ́ máa kọ́ lápá ayé àkọ́rùn yóò jẹ ẹ̀kọ́ lórí sáàmù ìdílé yẹ́bà ní àsáàmù alẹ́ ìgbà àti àsáàmù alẹ́ ìgbà ìgbà ìgbà kẹ́ bá ti wá ń mi nílá àmúrẹ̀ ọ̀bá sílẹ̀ àsàlámù sàlá àsàlámù ọjọ́ tó ń fi dáadáa wọ́n lè wá sí ibi dábàá oníwọ́n lọ sí àsàlámù pọ̀ àdúgbò ọjọ́ yìí àti aláàrẹ ní ìgbà nígbà tó lọ́mọ sí àyè olórí ìrọ̀lọ́ làwọn lọ sí ẹni mọ́nà àtọ́lẹ́ bàbá àdúgbò ọlọ́run kọjá ìgbọ̀ ọ̀rọ̀ ìlànà ìgbìyànjú ìlànà yẹba wa sọ bẹ́ẹ̀ anabi ni wà rẹ̀ yára ni asáàmù alẹ́ gbàyà anabi ni wà rẹ̀ tẹ̀ ni wọ́n wá sọ bẹ́ẹ̀ mo wá ṣe ara rẹ̀ gbà ó ní wà rẹ̀ fún sáàmù wọlé àná níbo ló ní wà rẹ̀ fún sáàmù wọlé àná ọlọ́run ọdún àyè yọ̀ọ̀lá àná yìí gbogbo ẹ̀ lọ́ba yìí lórí ẹ̀sùn yìí. àti wàá dá ìgbà tó ń lọ lọ bára balẹ̀ bára balẹ̀ tẹ̀lẹ́tẹ̀lẹ́ wà ń wọ̀ tẹ̀lẹ́tẹ̀lẹ́ wà ń wọ̀ àdúgbò wọ̀. ó dàbí ọ̀dọ́ ń jẹun yá ọ̀dọ́ ń jẹun gbé kùnà ń sọ̀rọ̀ ọdẹ lórí àárín tó ọ̀dọ́ ń jẹun náà ń jà wọn. kí wọ́n máa ń jẹun náà ń jà wọn من يستجاب لنا فيه ولا يستجاب لهم فينا يستجاب لنا فيه ولا يستجاب لهم فينا بعضا بوعده وعليه ربك بعضا عليه lọ́dọ̀ ní wá ń ní òkòtò mú يمكن ìjọba àdéhùn tó wà lé fún bẹ́ẹ̀ ní kọ́lọ̀ kọ́lọ̀ sí ìfẹ́ yìí ìwọ̀ ọ̀hún mú wa ijoba adehun to wa le dára rẹ̀ àníbi mọ̀ pé wọ́n gbé òun ṣe é kò sì ṣá. èèyàn gbọdọ̀ ní sí ìlú sí èèyàn tó lè dá ní ayé tí èèyàn gbọdọ̀ sí. ìmọ̀tọ́ ọba jẹ́ mákàn nílẹ̀ báyìí. Yàpá yìí bàbá. Àwa ndị ní ndị nílé àti ìyàbá yìí. Bẹ́ẹ̀ bá ní ògbó yóò fi lọ. Olùdá bá wù ògbó yóò fi lọ. Wọ́n tún wá ta ń lọ́gà. Gbá ìyẹ̀dú, má jẹ́ ká mi ara ẹ̀rọ wọ́n ti ń létí torí bọ́ọ̀ ní ibi àwọn ẹni ló ń gbòòrò ìdí àwọn ọmọ ọmọ ọmọ lọ wọn wá jù náà wọn. nígbà tá a báyìí àgbàdo abẹ́rẹ́ à ó lè lè mú. àwa àti ọmọ inú wa ń wọn ọmọ ọmọ ni fún tó ti ní nínú bá yẹ kó sọkúlọ bá ní wọn lọ pa àlẹ tí wọn á jẹ fún gbà ń wọn yẹ nìkan bẹ ní nìkan bẹ tó bá ra àwọn tó ń bẹ yóò mú àdúgbò yẹ. ìgbà tó gbọdọ̀ ní ọdún ní à ẹ̀ẹ́dìyẹ ní ìjẹta ó ní ẹlẹ́sẹ̀ máa ń ta ìta ìta ìta ìta àwọn ọmọ rẹ̀ ti dájú tó rẹ̀. ní ọ̀rẹ́ kò ní wọn àwọn ọmọ rẹ̀ ti láàmú lẹ̀. àwọn ọmọ tí wọn tó sẹ́yìn wọn ọmọ gbọ́dọ̀ ajọ́ wá ní ọmọ gbọ́dọ̀ ajọ́ ní bí wọn. àwọn ọmọ tí ẹ̀jẹ̀ ti lọ ń pàtẹ́wọ́ ìmọ̀ kára kò o. ọlọ́run ta ló ń yú. وإذا جاءوك كما بلى النبي حيوك بما لم يحيك nítorí ìyàlẹ́ a máa kúlẹ̀ sí o nítorí ìyàlẹ́ a máa bá lọ ọ̀bẹ ìrajà ń lọ́mi ọ̀nà ìgbà ọ̀nà ìgbà ọ̀nà ìgbà sáfì nàlẹ́ ẹ̀jẹ̀ náà yà máa ẹ̀dá kí lọ́jọ́ máa máa lè máa tẹ̀lé ọ̀nà ìjà ẹ̀jẹ̀ ń pa ẹlẹ́rìí ní ọ̀sẹ̀ mo bẹ̀rẹ̀ ìkókó ní ìwé mi àwa àtò àwọn àtò ọpẹ́ lọ́wọ́ nínú ẹ̀rọ náà a àtàwọn ilé ẹ̀dẹ̀ àtàwọn ilé ẹ̀dẹ̀ àtàwọn ilé ẹ̀dẹ̀ nígbà wá yàtọ̀ àwọn àwọlé ọpẹ́ ọ̀kan lọ́wọ́ àtò lọ́wọ́ mo ti dúró ti bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bọ̀ rárá ń jábọ̀ ó ti wà ní wàá ní fún wa bá Ndị ti sùn ẹni nọra ẹni nọra kò wá sọ̀rọ̀ ndọ̀ wáyá àwọn míì ò mọ̀ pé ọjà wáyé àwọn míì ní màdáwò yìí kí mo bá bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò mi kí n bá wò ó níbi ẹwà báyìí ọ̀rọ̀ ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ bá mi ní o ní bá mi ní o àìyẹ òun ló ẹ̀rọ àwọn àmì ní àti ní àmì ní ìlú rẹ̀. lórí ẹni ọ àwádá àtòkú wákàtí kan àbí jù bẹ́ẹ̀ lọ kẹ́yìn kẹ́ ń bọ̀ ó mọ̀ òkúrú bá wọn àwọn bá rí bẹ́ẹ̀ dákọ̀ ní ìrìnàjò ní láti lọ ìgbẹ́ lọ́nà àwọn aláburú àwọn àmì sí ní ìgbẹ́ àti bí mo tò ní bí èrè fúnfọ́ ọ̀rà tiẹ̀ náà ìwọ tó sùn tó o fi gbogbo àwọn tó o bá ló ń yá ilẹ̀ tó wá kọ́ bọ́ra àwọn ẹni ní ayé ẹ dákun àwọn èèyàn ọ̀yọ́ tó kú lọ bá pọ̀ jẹ́ni bí bá ń ti sọ lọ́rùn ó burú ẹnì lọ pé ah! ọmọ tó bá ti lè ṣe lóòótọ́ tó bá ti lè ṣe lóòótọ́ díẹ̀ ní pé èrè ní àwọn àǹtẹ̀lẹ́ ọmọ ẹ̀kọ́ ní ìsìn. ẹ dàpọ̀ ẹ bá kéré èrè ó ti èrè lónìí ló dá yẹn jẹ lónìí. èrè tí wọ́n jẹ lónìí èrè lọ́wọ́ rẹ̀ èrè dájẹ́ olè tí tó máa fi jẹ́ ńlọ bàbá rẹ̀ lówó gbà lọ́rọ́ ní ìlú nàkà. ẹni wọ́n ó béèrè àtẹnudí wò ní ìdílé ọlọ́run ẹni ọjà àbúgbà wọn lè lókè. ìyẹn làwọn náà ti gbìyànjú ká da sáwọn tó súnmọ́ wa kájọ máa láwùjọ wa kájà kò sí ìyá ada wa ìlà ya wúkà àyíká wúkà. ọ̀gá olúwa ọ̀gá aláàmì. anábì ní president olórí gbogbo oníkọ̀ọ́nù mẹ́tì àwọn akóṣù máa tọrọ fún níbí ẹ dákun tọba tó bẹ ẹnìkan ní ìgbẹ́ ńkọ̀kọ̀ ọ̀sán ní pé àbí ìṣúlẹ̀ wọ́n yàn bàjẹ́ onísọ̀rọ̀ táwọn ọlọ́pàá olùmọ̀ ọ̀mà wọ́n tó kú olórí rẹ̀ ń sọ fẹ́ẹ́ nìkan náà ìwọ̀ tó bá pààyàn ní ìsìn ọkàn wíìsì ẹ̀ wọ́n ń sọ bẹ́ẹ̀ sáà náà yóò àrẹ́wì náà ṣe wà rẹ̀ ó ń ṣe bí ìgbà tí ọ̀rùn ló ń lọ títí tí a ìgbà tí ọ̀sára jẹ ò lè gbà wá jọ ọ̀gá tẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ́run pa ń jókòó ńlá nìgbà tí kò sí pé àlejò ìgbọ̀rọ̀ ní ìṣòro ló dàgbà mọ́ fún wa lé òun tó wọ̀nyí jà ní ṣé bọ́ọ̀ ọ̀dọ́ ìṣẹ́ irú wà tó yẹ ká yí wọ́tàkọ̀ ká yí ayé òkú ní ilé ìnáwó lámìyàwó lè yàwó ìlà nínú ọ̀pá yìí. Làbúlàbú lè yàwó ìlà nínú ọ̀pá yìí. Wọ́tàkọ̀ bá yí ayé òkú ní ilé ìnáwó làbúlàbú lè yàwó ìlà nínú ọ̀pá yìí ìbáṣe pé àwọn amùsùlùmí ayé òní òní amúlù àjọyọ̀ bóyá gbogbo ayé òní ọ̀rọ̀ ní ṣùgbọ́n tí wọ́n bá ti lo ní ayé òní ìgbé ìwà ah, wọ́n bá wọn ẹ̀dá àkọ́kọ́ wọn ìwà ní oṣù ìdá ìfẹ́ ká ní ìdí ìdẹ̀rẹ̀ ní ìdá yìí ìfẹ́ ká ní ìdí ìdẹ̀rẹ̀ ní ìpààrọ̀.

tí wọ́n bá wá bá ọ tí wọ́n wá sọ́dọ̀ rẹ àṣìyáwó gà wọ́n máa bí ọ bí máa lábùú ayé tàbí ẹ̀ka àwọn wà máa ń ìyàwó ti burú níbi tí ẹ mà fẹ́ burú ẹ mà lọ rẹ̀. wọ̀yà kó lónà sí àwọn òṣìṣẹ́ láwùrẹ́lá yóò àṣìṣe múnà lọ́wọ́ bí máa nà ìyàwó ti lè ẹ ìbú ni á ẹ mà lọ rẹ̀. wọ̀yà kó lónà sí àwọn òṣìṣẹ́ láwùrẹ́lá yóò àṣìṣe múnà lọ́wọ́ bí máa nà tó bá ti gbé màá ní ọlọ́run ní ìlú kọ̀ọ̀kan ó yẹ kọ́ ló ń fi àwọn ilé àbáwọn ti sọ̀rọ̀ ẹ̀wọ̀n kan. wọ̀nyà tó wọ́n lónà bí amúsì yìí wọ́n máa tọ́tẹ̀ lì ilé láwọ́lá láwọ́lá ayíyàwó ọ̀sùn tó bá ti dé àǹtí ọlọ́run ní ìlú sọ̀rọ̀ yọ̀rọ̀sígun náà lọ́rùn ní máa nàkó abájíjẹ yà ló ń dà mọ́ ànájọ ọlọ́run láti ní ìlú kí ìgbà kò ṣẹlẹ̀ ní à ìdá àwọn tó ti lọ ẹ wà lẹ́wọ̀n. a ah! yàrá ìwà rí ní ìṣèlú yìí ní òjò wọ́n ní òjò apá ẹ̀dì kan tó ti kú ẹ̀dẹ̀ yìí. ọ̀rẹ́ ẹ̀rọ ń lọ sí onímọ̀ àti àbúlà fún wa orí kí wọn. tí wọ́n ti tọ́ n'oge tí wọ́n ti ká ní ìlẹ́yìn ọ̀rọ̀ tí a ń bójú sí ìdàgbò sí wọn bá a ṣe gbẹgbẹ ní wọn bá ti ó lé ìrọ̀rùn ìlú. irú bẹ́ẹ̀ náà ní àwọn yàrá ojú jẹ pé níta ń sọ èyí àti ìgbẹ́ lẹ́jà máa sọ̀rọ̀. lẹ́wọ́lá ìwọ́n máa jẹ pé ìrìn àjò ọlọ́run ọba ni lóun kọ́ ẹ̀yin ọlọ́dọ̀ máa bí àdínẹ́bí ọlọ́run ṣe kí ìbínú ọlọ́kan sọ̀kalẹ̀ yẹn ní. dáàmì wọn mọ̀ tó bínú ọlọ́run lè sọ̀ لولا يعذبنا الله بما نحجتك عنه المنصر كان فرعون لما عجل ọ̀rọ̀ ni ń yà ní ìyá mara ìjọba jáde ìyá ọlọ́pàá ní àjá mọ́tò ní ìlú ebe na-adịbe. pọ̀ mara o àmúmára ni pòlísì o mara anyị o àmúmára anyị o àmúmára anyị o àbá àmúmára ni pòlísì o nàìjíríà alágbára rẹ̀ nàìjíríà abẹ́ntẹ̀ mara anyị o lọ́bàá jẹ́ àwọn ìgbàdùn wa àmúmára ni o. ẹni páyà ni láyé àwọn yìí àwọn yẹn náà wà nàìjíríà. àwọn aláàdá ẹjọ́ kan pé wọ́n bá rà àdúrà wọ́n bá jẹ́ àdúrà lọ́kọ̀. wọ́n kí la mẹ́fà àdúrà ti ń pè àṣù gàdí tó gàdí tó gàdí inú àdúrà máa jẹ́ nù kí la mẹ́fà àdúrà wà láti ẹ̀yìn. mo tẹ̀ ní ẹ́ àádọ́ ọdún ọdún ní ọmọ fún aláṣẹ ìbàdàn ọjà ìyẹn mẹ́rin àgbò ìyẹn mẹ́rin àgbò ìyẹn mẹ́rin àgbò ìlú kéré o. àwọn àti ẹ̀rọ pàmò làbí mú kà yí lè ṣe é ó tẹ̀ ẹgbẹ́ ti kéka tẹ̀ ẹgbẹ́ kájú pàdé láwọn ọmọ ìgbẹ́ńdọ́ ó ti tó kájú báwọn ti yẹ wọ́n fi ìyá tó ń yá wọ́n wà ní nínú ilé kálukú mọ́ wa wọlé. tọ́nà ló ní wọ́n bá dé ìjọba tó ń gbọ́ díẹ̀ rán báyìí òsì ẹ̀ àwọn òsì tó ti oríṣìí àì àjò àjò kéèsì àwọn àjò tàbátàsán ní ìsinmi oníbi tí nàìjíríà ti di àwọn àjò gidi àjò lẹ́gbẹ́ tí rà ní ìlú sẹ́nu èyí náà mọ̀

ṣáàtúwò wọn ìgbà àyínà ọlọ́mìnira tí ó tò tí ó tò wọn kẹ́kẹ́ ìyá nàìjíríà yìí wọn máa wù láti báwọn ẹ̀yà ayélujára àtọ̀ gbogbo jẹ lọ́sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti yẹ sọ́ọ́ nàá ẹ̀ lá ìdúmọ̀ ẹ̀ ni wọ́n torí pé ìyàjẹ wọnú nájú lọ́wọ́ máa jò وجوه aláàbọ̀ ọba tó láàrẹ ní iná bá bá fún wọn láyé ní wọ́n padà fún kọ́dà bí bá báyìí náà bá ti máa bá ti máa ti fi ìyá lóru tó ní wọ́n padà tẹ̀ ìyá yìí ní faradà ìyá tó ò ní faradà láti jẹ wọn àsìkò wọn yá ìnáàmù yasula ọ̀nà àhàhà ní ọ̀rọ̀ yìí náà jàá náà máa wọ́n wọ̀ wọ́n lọ jóná ń bẹ̀ torí pé ju ẹ̀yìn òní tó fi ẹni ọba fún mi tó bá fún mi ní abẹ́ fún kì í sì jà tó dé ọmọ òun tó ń lọ bí ọba ti mọ àwọn àti ò ní láyà mú òní ní ìhà alọ́ọ̀ni tó ni sí ọ̀rọ̀ padà sí jábọ̀ ẹ̀jẹ̀ á ká ṣọ́ra fún àléébù ẹ̀ṣẹ̀ ká ṣọ́ra fún ọ̀dẹ̀bí ìtayọ àlà lórí ẹni ní káàdì tó ilé tọmọ ti wà lóko ẹni jẹ wọ wa mo lè tẹ́lẹ̀ mo lè tẹ́lẹ̀ tó o bá ti dé láyé lóru rẹ ẹni máa jẹ lọ a wọn ẹ máa jẹ lọ ẹ yẹ ká máa jẹ lọ ẹ jẹ wọn ẹ jẹ wọn yìí ọ̀nà àti àjẹ ọ̀rọ̀ ṣùgbọ́n jáyà ó pọ̀ níbi wípé ìgbà náà ìlú àtẹ̀gbà náà ìlú ọ̀dọ́ kejì ìgbà wọn. sálọ́ wà sọ̀kùnrin àti sálọ́ lọ́dọ̀ kùnrin àti sálọ́. ọlọ́mọdé àwọn àwọn ọmọ. tọ́ba ara wọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ọlọ́pàá wà lára ẹni tí wọ́n ti yẹ̀yẹ́ pọ̀ bá ti ẹ̀sìn sí máa bẹ́ lọ́wọ́n gbogbo rọ̀. ọlọ́run ní aṣọ ọ̀hún. yára ọlọ́ nínú jahannama ní ó tó wọn ìyá ayé wọn nìyí ó kéré torí yóò ihe jọ kan ikú ọ́ sààlà ìyá tàbí àmà ní dúró wọn kò ní lókè olóòtú wọn yẹsùn làwọn àhà wọn máa bẹ́ẹ̀ wọn máa lọ́jọ́ ọlọ́wà àbìjọ́nà rẹ̀ ní oṣùwájú àjọ́nà àdáwò ààrẹ wa ọlọ́run gbà á nílé wa ọlọ́run ọba gbà á àlàáfíà nínú ara ọlọ́run wa àlàáfíà nínú èsì ọlọ́run ọba fún wa ìròyìn àlàáfíà nínú fún wa ọkàn wa ọlọ́run jẹ́ ó sàárẹ̀ ọlọ́run sàánú wa iná dára. Táwa rẹ̀ ló ń bè. Number one tẹ́lẹ̀ mi afáàmù lẹ́nu àlọ́ ọdẹ mi pẹ̀lú ẹ̀ma náà wà á ń dáwọ̀ ìlú àgbà lọ. Àwọn ọlọ́run ọlọ́run sọ́yìn bá rẹ̀ kí ló ń gbé nìkan. ọmọ ní ẹjọ́ ẹgbẹ́ ní lójú káwọn ẹ̀rọ ní ọmọ Yorùbá tó ọmọ Yorùbá yíyí kìíní tí onígbò lè yẹn máa ní ìjẹ̀lìbà níbi ìrísí àyíká ìrísí bẹ́ẹ̀ náà ní ìrísí wà. ẹ̀yà ó ní ìjẹ̀lìbà níbi ìrísí ẹ̀ nígbà tí ìrísí ìjọba ti bá sọ̀rọ̀ tí ó bá bàbá náà níbi wíwọ́sọ nígbà tí wíwọ́sọ ìjọba ti bá sọ̀rọ̀ tí ó bàbá tí ìbá ti fi aṣọ sí ẹ̀sìn ní àgbọ̀dọ̀

ẹnìkan ní àdàrà dùn wọ́n ní pé àwọn obìnrin wọn gbọ́dọ̀ wọ́n lọ́pọ̀ wá máa àbájọ wáìtì ẹnìkádàrà dùn lọ wọn jẹ́ lóde wọ́n wá ní lọ́jọ́ kan wọ́n wá parí àdàrà dùn lọ́wọ́ tó kù nínú mi nígbà ọ̀bẹ́ ni ọ̀pẹ̀. ó ní lóbìnrin kọ́ bàwẹ̀ ẹ̀mọ́ àfà ẹ̀láàjọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ wà wáìtì wáyé ti mú ọwọ́ yìí ṣé wọn bẹ náà wẹ̀. thirty thousand yẹn ayé nígbà náà ni ọdún mẹ́wàá ọlọ́dọ̀ mi jẹ́ fún mọ̀ jẹ́ kó tàwáàrù àti ní tìmọ̀tòmọ̀tò inú ọ̀kùn lọ́wọ́ ó ṣòro ìdáhùn pẹ̀lú ìṣiṣẹ́ torí ìjẹ́ nìkan ṣe kó gba mọ́tòmọ́tò lérò ẹlòmíì ṣe jẹ́ kí ìwà tiẹ̀ ní wọ́n máa bọ̀ níta. àwọn kan ẹ̀ máa ń sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ mọ́tòmọ́tò ìbáwá tó wá sí ìyá sọ̀rọ̀.

ọ̀kẹ́ ọkọ̀ àti ìyàwó ìyàwó wa kó lọ ọkọ̀ kókó lé kí ló ṣẹlẹ̀ ní kókó. ọ̀kẹ́ tó ń kọ́ ọkọ̀ rẹ̀ fẹ́ yàwó ìjọba kó lọ ní kí ló wá kó lọ. ẹni tó kọ́ wa sẹ́yìn ọ̀dọ́ wa kó padà ní ọkọ rẹ̀ wá gbà àwọn ọ̀rọ̀ pa yìí àyíwò wa yìí nígbà tí ara mi lọ́bọ̀ tó ti gbà padà kílọ̀fà kílọ̀fà ní oye tí òye bẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ ni ní akọ̀rọ̀ àwọn ẹ̀ wọn ò kọ́ra wọn lẹ̀ ó bínú lọ ní ìlú rẹ̀ tí òun ti padà alára wa òru ẹnìkan wa ní ìlú rẹ̀ kílọ̀fà ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ní lọ ìfúnṣe ní padà dé ó ti ní ìfún wọn máa bọ̀ bí arọ́pù. Nígbà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìgbà àwọn náà ìgbà tó wà ní ọ̀pọ̀lọpọ̀ ta ló fi fún ẹlẹ́ẹ̀kejì àní ta ló fún obìnrin fún ẹlẹ́ẹ̀kejì ah, àní ta ló fi fún ah, àwọn tí ọ̀rọ̀ wọn ọba ti yanjú bá nǹkan tí ń tọ́ka àbọ̀ àwọn tó bá lẹ́sìn ìgbé lọ́kùn wa mo rọ̀ bá láyé mi ṣe irú ìyẹn ní ìsìn ìwà burúkú àyè ó yẹ kí wọ́n lọ lóko pa ní tó wá jẹun wọ́n jẹ́ ọ̀dá